gbogbo ọpẹ́ tí ọlọ́ọ̀bá àlékẹ́ ọlá ní adúpẹ́ ní ọwọ́ ọlọ́ọ̀bá àlékẹ́ ọlá tí ó ṣẹ́wàkù láti jímọ̀ tó kọjá lọ títí di jímọ̀ títí èní kọlọ́ọ̀bá àlékẹ́ ọlá kó jẹ́ àṣẹ ọ̀pọ̀lọpọ̀ jùmọ̀ kó yá kí ọ̀pọ̀lọpọ̀ jùmọ̀ lókè ìyẹ̀pẹ̀ ọlá àtútù bẹ́ẹ̀ lágbàrẹ̀ gẹ́bẹ̀ àwọn kan sọ pé kódà kìí ṣèsìn láti 2015 wọ́n sọ pé Nigeria ó pín yẹlẹyẹlẹ so páwọn ní studies pé bí Nàìjíríà ṣe ń lọ 2015 Nigeria ò lè kọjá ẹ̀ so eh, ìdìbò títí last week náà sàwọn kan ah, tí ó gbà ṣé wà lọ́wọ́ ṣẹlẹ̀ ṣé gíní kò ṣẹlẹ̀ tó adúgbẹ́ fọ́lọ́wọ́ bá àlékè ọlá tí ó yẹ kí àwọn náà di àwọn orílẹ̀-èdè tí wọ́n bára wọn ja ogun kọlọmbà alékiọlá kó yàwáyà ogun ọlá àti tóbi lágbàrí in tí yá sọ̀rọ̀ ilé ní o ní hadithi abudhar bọ́dọ̀lá àn tó wà ní arba'in na nawawiya hadithi hadith kutsi ohun ni hadith tó túnmọ̀ sí pé ọ̀rọ̀ tí yóò jíṣẹ́ ńlá mọ́mọ́ sọ̀lọ̀sọ́lá mú sọ àwọn afá máa ń pin sí ọ̀nà méjì lábala bí tó ti wá àwọn kan wà tó ipò òjíṣẹ́ láàmù masasalam ọ̀rọ̀ ẹ̀ lọ́rọ̀ yìí tó sọ́lú kamara àìtùmú ní òsọ̀lì ẹ kírun bí mo ti ń kí ànábì ló sọ báyìí tí ń bá gbọ́ sókè ń bí báyìí tí mo ṣe aláwọ̀ akbar ẹ̀nà ṣe kí ni bẹ́ẹ̀ ọjọ́ náà ní kẹ́yìn náà ṣe àwọn ọ̀rọ̀ òjíṣẹ́ láàmù mọ́sàsílám lẹ́lẹ́ sọ́lẹ̀ àhàdífò nẹ́bàrí ṣùgbọ́n àwọn kan wà tó yẹ pé òjíṣẹ́ láàmù mọ́sàsílám a máa kó tí ọlọ́wọ́ bá lékè ọlá dàrẹ́tìlì a máa ń pèlè ní alhàdífò alkùtì nígbà anábì ń kó tí ọlọ́wọ́ bá lékè lásọ báyìí sọ báyìí ṣùgbọ́n torí pọ́lọ́wọ́ bá lékè ọlá kò ní kí wọ́n fi ló fi jẹ́ pé tí ẹ máa sọ pé tó kò sí hadith o àwọn jẹ́ máa sọ nísìnyí pé kò sí tó jẹ́ hadith àbí tó jọ bẹ́ẹ̀ so pé wọ́n ni wọ́n pé ẹni wọ́n fẹ́ dá hadith nù wọ́n dọ̀rọ̀ lọ́wọ́n bá lékẹ́ ọlánù àpẹẹrẹ ní irú hadith wọ́n nípa náà bí ni pé kọ́lá rasulullah sallam fíìmá yẹ̀rùwíhì àn tabaraka wa ta'ala abudar sọ pé ànábì ó sọ yí pé lọ́wọ́n ya ibadi ọlọ́run bá dìkan gbé yẹn rú sí mi o inni haramtul zulma ala nafsi mo ṣe àbòsí ṣíṣe mo ṣe léèwọ̀ lórí ara mi wàjá altuhu bainakum muharrama fala tadhalamu nígbàtí mo ṣe àbòsí ṣe tí mo ṣe léèwọ̀ lórí ara mi ẹni haram èèwọ̀ ní kémi ọlọ́ọ̀bá líkẹ́ lákìí ṣàbòsí mo wá ṣe léèwọ̀ láàrin kíni láàrin ẹ̀yìn ẹrúsù ìmì náà fàlá tàbọ́ lẹ́mú ẹgbọ́rọ̀ ṣàbòsí ara yìí o hadithi ó wà lára àwọn tó fẹ́ gún jù nínú arba'in nawawi so àwa ní sọ kọjá bíbà àwọn àfọwọ́ ṣàlàyé àzúlùmù kí ni tá ń pè ní àbòsí àti pé àwọn babaláwo lọ́lọ́mbà ní kí ọ láti ṣe àbòsí léèwọ̀ lórí ààrẹ àti pé kí làwọn ẹ̀rí tó ń tọ́ka sí nǹkan yìí a rí ọ̀pọ̀lọpọ̀ ayanu quran tọ́lọ́mbà ní láti já máa mọ̀ pé àbòsí nípìnlẹ̀ nítorí ọlọ́mbà ní kí ọ ni ó sọ ní ó sọ nínú sọ́dọ̀ al-imran verse 108 ọmọlọ́hù yùrídù zulmallil alami ọlọ́run bá àdé kí ọlá kò gbèrò àbò sí fún gbogbo àgbánláyé gbogbo ẹ̀dá pátápátá ọlọ́run bá àdé sọ́dọ̀ sọ́dọ̀ yunus verse 44 òní inlọ́lọ́ha láyé nìmú náà ṣe à kò sí bí àbò ti ṣe lè kéré mọ́ ọlọ́run bá àdé kí ọlá kò ṣàbò sí àwọn èèyàn o nùsọ́dọ̀ fúsílàtì

original sin pétó ẹ̀ṣẹ̀ kan wà táwọn èèyàn ti dá kódà kí wọ́n tó wálé ayé wọ́n ní bí adam aleyhisselam nígbàtí wọ́n ní kó má jẹ èso tó wá jẹ èso tó jẹ yìí tọ́lọ̀ọ̀bá ní kó má jẹ ìgbóṣe wánú book of genesis ẹ̀ṣẹ̀ tó dá yìí gbogbo èèyàn ló dẹ́ṣẹ̀ yìí tábá ń bèèrè ah, ni mo jẹ èso ni nígbà tó jẹ́ pé babaláwa bá yín ló jẹ èso yìí so ẹ̀ṣẹ̀ yìí kò wá ṣe mú kúrò kódà kò rọrùn kí ẹ̀sọ́ pé tó mú dẹ́yìn sọ́lọ́ ọba àdékẹ́lá dáríjì mí o àfi tọ́lọ́ ọba àdékẹ́lá bá sẹ́ǹdì ọmọ ẹ̀ wá tàwa pa wọn ẹ̀ so in táwọn èèyàn bá ń sọ yẹ kéèyàn gbọ́ yé dáadáa kéèyàn fi lè appreciate islam yìí pé ẹ̀ṣẹ̀ yìí o láti orí adam alayhis salam lórí gbogbo àwọn ìmẹ́lọ́rẹ́ ṣe kíní àwọn tí wọ́n ti bí gbàgbọ́ lọ́ṣẹ́ kíní lọ́jọ́ dá ẹ̀ṣẹ̀ yìí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ náà ó wà nínú genesis bákan náà ipé ìdí táwọn obìnrin tí wọ́n ma fi ń rí nira tí wọ́n fẹ́ bímọ torí pé hawa eve òun ló tan adam kó jẹ èso yìí pé tó jẹ́ pé tó torí ẹ̀ ló jẹ́ pé tóbi máa fẹ́ bímọ ìnira ó pọ̀ so dáhùn táwọn sọ lélẹ̀ nínú islam ọlọ́ọ̀bá àlékí ọlọ́ọ̀ ní ṣe ilé ẹni tó dẹ́ṣẹ̀ ní ó tọrọ bí ọlọ́ọ̀bá àlékí kíní kó dẹ́rẹ́ ìṣẹ̀jẹ̀ òun sọlọ́ọ̀bá a máa sọ ní koran wẹ́lẹ̀ tẹ́zìrò wàzírọ̀ tún wíṣírọ̀ òkúrọ̀ ẹni kò ń ṣe kí ni kò ní ìlú ẹ̀rọ ẹlẹ́rù wà á lè ìsàlẹ̀ ìsán ìlàmà sáà ìntẹ́yìn ó gbẹ̀ sẹ́yìn lọ́dọ̀ lọ́jọ́ lọ́rọ̀bìnrin kìámà ìntẹ́yìn bá fọwà rẹ̀ ṣe ni gẹ́gẹ́ náà pé tó ìyálà wa ló dẹ́ṣẹ̀ kí gbogbo obìnrin wá jẹ́yẹ ilé náà sínú islam so ẹni tó dẹ́ṣẹ̀ ni ó ṣe kí ni ni ó jìyà ẹ̀ṣẹ̀ ẹ̀ṣẹ̀ kóhùn wá tóbi débi yí pé ọlọ́ọ̀bá àlékẹ́ lè darí ẹ̀jì ni tó ẹgbẹ́ àrọmọdọ́mọ ẹ̀ ni ó jíyà nǹkan yìí àlékẹ́ sọ adam ẹ̀ṣẹ̀ tí wọ́n ní adam ṣe yìí àlékẹ́ ní fàtàlá kọ́ adam mi rọ́bì nígbà tó fi bẹ̀ wá a fi dáríjì àwa la fataba àlè ọlọ́ọ̀bá àlékẹ́ ṣe kí ni ó sì so kódà àwọn gbóròhùn tí adam lò ọlọ́ọ̀bá àgẹ́sọ́wọ́nù quran torí pé adam musulmi náà tó gbé tó òun gbà tó wo aláraṣẹ́ ọlọ́ọ̀bá àlékẹ́ ọláwárí tí wọ́n kọ muhammad síbẹ̀ ní fọ́lá muhammad bẹ́ hadith yóò fẹsẹ̀ nílẹ̀ wọ́n parọ́ ẹ̀ máa nà bìyàn ẹlẹ́kẹ̀jì ní

lílé ayé ń bí a máa lapa lórí fámílì lílé ayé ń bí ṣùgbọ́n alkiyama ò là ń sọ yìí bí ọba jólè ní sí ìjọ tí wọ́n bá mú tọ́ bá pa èyí fámílì àṣekiri ajíyẹ ìyẹn nọ́mà òfin ilé ayé nìyẹn ṣùgbọ́n pọ́n alkiyama tó lọ́nà pé bàbá yín jalè wọ́n ló wọ́n náà àà ọmọrọ̀ búkà nìfọ̀lámìlà ọlọ́run bá ìtànpé lágbòsí injustice ni pé tó kéèyàn ṣe ń tó wù ú ní lábala tí ń ṣe òun ló níbi tí ń ṣe pé òun ló ní ìtí ń ṣe tí ń ṣe pé mi ni mò ń jọba lé lórí nísìnyí kí wọ́n pé mo fẹ́ mú nǹkan yìí gbogbo tó lọ́wọ́ bá àlékè ọlá ebó òun ló nípìnlẹ̀ tó tí ẹ bá ní pé tó kí ni mo ṣe fọ́lọ́ tó ṣe báyìí fún mi tó ebó òun ló fún ẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní tó fún ẹ ó gbà padà lọ́wọ́ ẹ ni tí ì bá ṣe òun ló fún ẹ tó fi Into tó ní òun ló ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ wá nípa mú nǹkan mi wá lábòsí lélẹ̀ yíò ń ṣàbòsí lọ́nà náà bá àdìkí ọlá gẹ́gẹ́ náà apá kejì ọ̀rọ̀ yìí òun ní pé ọlọ́ọ̀bá àdìkí ọlá ó ṣe àbòsí ṣíṣe ó ṣe léèwọ̀ láàrin ara wa náà so àdìsí náà ká tó mẹ́rin kò níbi tọ́lọ́ọ̀bá àdìkí ọlá yìí ó yẹ ká fi nǹkan rinlẹ̀ pé kì í ṣe àdìkí ọlá ò lè ṣe nǹkan tọ́lọ̀ ọba àdíkẹ́ tó bá dọ́rọ̀ gbẹ̀rẹ̀ kìí àmà tó ní gbogbo ẹ̀ tẹ́sìn ní ilé ayé gbogbo ẹ̀ pátápátá ẹ máa wọ náà lọ ta ní ó sọ pé àníwọ̀ kò sí tó ẹgbẹ́ tó gbogbo ẹ̀ tẹ́ẹ̀tẹ́ sí mi yìí gbogbo yín ẹ máa ṣe kí ni ẹ máa wà lùján náà lọ ta ní sọ pé kọ́ máa wọ̀ kò sí ó ní kápá àti lè ṣe ṣùgbọ́n ṣe léèwọ̀ lórí ara rẹ̀ láti ṣàbùsí torí wẹ́n lómi àgbẹ̀ àánú god is not capable of evil ọlọ́run bá àlékẹ́ lá ṣe é ṣùgbọ́n kò ní í ṣe torí pé ó ti ṣàbòsí ní kíni ó ti ṣe léèwọ̀ lórí ààrẹ kọlọ̀mbà àdékíọlá kó fún ní àgbọ̀yé ẹ̀sìn. apá kejì hadithi ó ní wọ́n jọ altuhu beinakum muharrama àbòsí ni wá tó wá ní láàrin ẹ̀yàn ọmọ èèyàn síra yín mo ṣe léèwọ̀ ẹ̀ gbọ́dọ̀ ṣàbòsí ara yín. àwọn afọ àbá kún sí méjì kó ba lè yí dáadáa wọ́n ní pé ọmọ èèyàn fúnra rẹ̀ a máa ṣàbòsí ara rẹ̀ kò kọjá harvard láyẹ̀tọ̀ àdáhù ìlà rẹ́rì kò ń ṣe si àbòsí yẹn fẹ́ ṣe sọmọ làkejì ẹ̀mí ààrẹ ló ń ṣàbòsí sí ìyẹn abala àkọ́kọ́ abala ẹlẹ́ẹ̀kejì àbòsí tí yẹn ṣe sọmọ làkejì ẹ jẹ́ abala akoko yẹn kí yẹn ṣàbòsí sí ẹ̀mí ààrẹ ọlọ́run bá àdìgá gbé wà náà wa ń wà máa sa fa alhamaha kọ̀dì afláha man zakaha wà kọ̀dì kọ́ọ́bá man dasa ọlọ́run bá àríkẹ́lá fi ẹ̀mí búra pẹ̀lú bóun ṣe dáa ní dọ́gbandọ́gba òun wá fojú ọ̀nà hàn pẹ̀tò ìwọ tó bá rẹ̀mí ẹ̀fọ̀ mọ́ ojú ọ̀nà ní o ń tàṣe fún ẹ ó jẹ́ gbádùn kò sí bí láyé ṣe lè tó mọ́yàn kò sí bí láyé ṣe lè tó mọ́ olúwọ̀ tó bá wọ àlùjẹ́ náà níṣẹ́jú kan tán bí ìlọ́ ìgbésòjìyà rí yóò nígbẹ́ rárá kò sí tó ń jẹ́yà

òun ẹni tí ò rẹ́mi ẹ̀fọ̀ mọ́ o tó yẹ pé ó tẹ̀lé ntọ́lọ́wọ́n bá lékiọlá pèlè wọ̀ tó sì wá mú wọná kọ́lọ́n yàrá yà èyí tó le jù nù nǹkan tọ́lọ́wọ́n bá àdìyá ṣe léwọ̀ òun ni kéèyàn bọ́lọ́wọ́n bá lékiọlá wó orogún kò dìgbà tí èèyàn bá gbẹ̀bọ̀ lọ sí títì o torí pé ìgbà mi in ta n pè ní shirk òun ní pé àwọn tó ọba àlékiọlá ní ìkan ní máa ṣe kéèyàn wá fi sun èèyàn kéèyàn gbà ọba kan wà òun ní ìrọ̀ni rọ́rọ̀ ìyá kan wà òun ní lọ́mọ wà òun ní kọjá ta gbogbo àwọn eléyìí ń n pè ní kan wà tí nira bá dé ta bá pè é yóò là wá àfáàyí ò sí mẹ́ àwọn agbègbè tó lágbájá ọwá à ń sọ ipọ́ àfáàyí bọ́lọ̀mbà líkájẹ́ sẹ̀mí basir bẹ́ẹ̀ lòun náà ń gbọ́ tó náà rí agbéròyìn ọlọ́ọ̀bà àlékiọlá tó wà fọ́lọ́ọ̀bà àlékiọlá nìkan agbẹ́fún kíni agbẹ́fún lágbájá yìí iná ń pè lẹ́bọ̀ ni ẹbọ̀ yìí sì ni òun làbòsí tó ga jù ọlọ́ ní sọ́rọ́tù lukman Uh, annabi lukman inda ba'd ulama o ku o me ni ya bunayya ire ọmọ mi la tushrik billah ma bolo ba ni ke lawo rogun inna shirka la zulmun azim torí bolo ba ni ke lawo rogun o la bo se kini abosi to gaju ìgbà tó ẹpọ̀ ọba tó dá wa tó ní ká sìn òun táwọn ẹnẹsìn pé tó ọba tó dá lóòótọ́ ni olóyè ká sìn àwọn agbésísìn tó yẹ ká sìn àwọn agbèfẹ́ lòmíì kò sábòsí tó gọjá ilé ìlọ nígbà míì in tá gbé sínsìnyí fún kọlọmbà àdékẹlá kó má dà lórí irú òyìnbó ṣe mọ́tò ní japan àbí germany àwọn mọ́tò ẹ̀wọ́n ṣe engine block sí so gbà tó wá ní nigeria ti mọ́tò ẹ̀wọ́ bàjẹ́ àwọn agbé engine block yẹn àti àwọn táyà yẹn àwọn agbé sí àárín garage àwọn máa tọ́ epo sí a máa bòrò sí pé tó ògún nì kọ́nà bá kó tọ́ wa sọ́nà engine block yẹn náà ló ṣe àwọn èèyàn lọ́jọ́ òkú tí wọ́n ṣe àwọn asọ́dọ̀ náà kọ́lọ̀mbà àdíjá ṣàánú wa so n tafọ́ ara wa dá átọ̀ àmọ́ jọ́sìn fún pító ṣọ́mí o làmí o kọ́lọ̀mbà àdíkẹ́ọ́lá kúyàwó yàwó nǹkan yìí ọlọ́mbà àdíjá sọ́nù suratul bakara verse 254 ó ní wàlkàfirúnà humus volume àwọn tó ya kèfèrí àwọn gan-an lalábòsí tí wọ́n lẹ́yìn ṣíríkù yìí kí ọbọ́ lọ́nbà níkíọ́lá àbí kí ọṣá ìgbàbọ́sọ́ lọ́nbà níkíọ́lá àwọn ará wọn tó tẹ̀lé lára àwọn ẹ̀ṣẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ tó tóbi àwọn ẹ̀ṣẹ̀ tó kéré gbogbo eléyìí náà ìyẹn ṣàbòsí kíni ó ṣàbòsí ẹ̀mí ara ẹni kọ́lọ́nbà níkíọ́lá kó fọwọ́ mọ́ kó mi gbà bùsí. èèyàn wá dẹ́ṣẹ̀ ńlá tí wọn bá tutù bá ó dààmú rí ọkàn kó wò ní padà síbẹ̀ eléyìí àbòsí nípa pé èèyàn ń ṣàbòsí ẹ̀mí ara eléyìí ní sì èèyàn ń ṣàbòsí ẹ̀mí ara ẹ̀ àbòsí tí ó wà kọjá wa lọ́bọ́mọlà kejì ibi nǹkan mẹ́ta ló wà eléyìí náà nábí ṣàlàyé ẹ̀ fún wa lọ́jọ́ àràfà tó wá dó sórí òkè ó wá ń bè lọ àwọn èèyàn ọjọ́ wo ní iná àwọn dáhùn ìlú wo la wà iná àwọn èèyàn dáhùn wọ́n ní báwọn ọjọ́ yìí àti ibi tá a wà yìí àtàsìkò yìí bó ṣe dé èèwọ̀ tó yẹ pé gbogbo lárúbá ló bàbà rẹ̀ torí pé ájì láti ayé ibrahim aleyhisselam náà lárúbáwá ti ń ṣe ẹbọ wá dé bá wọn lọ́nà ni so àwọn náà máa ń bàbà rẹ̀ gbà tí wọ́n ká tó ń bèèrè gọjọ́ wo ní ìlú wo ní àsìkò wo ní tí wọ́n dáhùn tán wá ní pé ìnàdìmá ẹkùn وأموالكم وأعراضكم حرام عليكم كحرمة يومكم هذا في بلدكم هذا في شهركم هذا àwọkọ̀mà kọ́lá àrí abdullahi salatu wa tamu tesla ó ní ṣẹ́rí báwọn tí mo bè lọ́wọ́ ní bóyá jẹ́ èèwọ̀ láàrin yìí gẹ́bẹ̀ náà ni dúkìá yín ẹ̀mí yín àti ìjọmọlúàbí yín ló jẹ́ èèwọ̀ láàrin ara yín ìtumọ̀ nígbà àgbọ̀rọ̀ fọwọ́ bẹ̀ ẹ̀mí kan àgbọ̀rọ̀ pa ẹ̀mí kan àfi pẹ̀lú ìdí kódà kó jẹ́ mi ẹranko islam ṣe kódà kó jẹ́ mi kódà kó jẹ́ kòkòrò torí a rí nínú àwọn ọ̀rọ̀ tó fẹsẹ̀ rinlẹ̀ fáwọn èèyàn kan wà tí wọ́n wọ́n náà torí pé wọ́n fi yàjẹ́ ẹranko dẹ́kẹ́rat maratun anar fi hìrọ̀ arábìnrin kan wọ́n náà torí olóńgbò ó di olóńgbò yẹn mọ́lẹ̀ tẹ́bí dẹ̀ fi pa olóńgbò yẹn tó fi kú a ń bọ̀sibọ́ sí àwọn èèyàn tí wọ́n wá dé àwọn èèyàn mọ́bì kan tí wọ́n lẹ́ṣẹ̀ tẹ́ni yóò fi kú síbẹ̀ àbáwọn èèyàn tí wọ́n wọ́wọ́ òjijì tí wọ́n wá sọ pé tó ń dábì ṣòwò ìfún ẹ kó lọ wọ́ ọmọ tí wọ́n ṣẹ̀ bí wa wọ́n dẹ̀ ọmọ tí wọ́n ṣẹ̀ bí tí ò ṣe ń kọ́ fún wọn wọ́n wá ju wọ́n tẹ̀jẹ̀ sílẹ̀ páwọn ń wọ owó tó gbélé gbogbo ẹ̀rọ náà bà dékẹ́lá ló ṣe kí ni lórí ìnàrọ̀ bàkàlà bí mi sọ́ọ̀dù ṣùgbọ́n ó lúgọ ó sì ń wò wá kọ́lọ̀bà dékẹ́lá kó fún alágbọ̀yẹ̀sìn ẹ̀mí wa dúkìá wa àti jọmọlúàbí wa dúkìá wa níbi àgbọ̀rọ̀ gbówó lówó àgbọ̀rọ̀ mú nǹkan oní nǹkan àfikẹ́ni ẹ fún wọn pàmíṣẹ́ ẹ̀ èyí tá n pè ní ìjọmọlúàbí wa ni pé ẹni yóò ṣe nǹkan fún abábẹ̀rẹ̀ sí ní bu lẹ́yìn pé ẹ̀rù rí ẹ̀ kẹ̀kẹ̀kẹ̀kẹ̀ ẹ̀rù ẹ̀rù ẹ̀rù yìí ojú kó ṣe nǹkan fún wa àwọn nǹkan ẹ̀ ṣe pé àwọ ó tiẹ̀ súnmọ́ jù àwọn olórí sọ àwọn olórí ẹ̀ náà máa ń gbẹ ìpè jù ẹlòmí ò ṣe nǹkan fún wa <laughs> ẹ̀rù kò dẹ̀ dá fún wọn <laughs> òun dẹ̀ kọ́ ló pa nǹkan yẹn sọ̀rọ̀ kò sọ ní ẹnu wáyé kò ó ti bọ́ta nàṣàbòbù hayyinan àwọn òròpó nǹkan tó kéré ni wọ̀wọ̀ ìndọ̀lọ́hì azim ní tó sì tóbi níwájú ọlọ́run bá àdékè ọlá ni kọ́lọ̀mbà jọ ṣàlọ́ tí wọ́n bá ṣe àwọn nǹkan yìí òṣìṣẹ́ lọ́mọ sọ̀sọ́lá wọn ni pé man kanet gẹ́gẹ́ imam bukhari ṣe gbáwa wọn man kanet indahu mazlamatun li akhihi falyatahallal minha fa innahu laysa thamma dinarun wala dirham ó ní pé ìwọ tó bá ṣàbòsí ẹ ọmọ làkejì ẹ o nílé ayé ń bí tètè lọ bá ó yóò dá nǹkan yẹn padà fún ni àbúṣà wọ́nà kan àbí tó bá ti lè dá nǹkan yẹn padà fún kó sọ pé tó mo dáríjì ẹ mo yá fi ẹ ó ní pé torí pé tí ò bá dáríjì ẹ lọ́la alkiyama yóò gba ẹ̀sán o kò sì sówó tá à ná lọ́la alkiyama iṣẹ́ olóore èèyàn ni wọ́n gbà fún ẹnìyí in fact hadith kan wáyé pé kódà kó ni yóò wọ iná ànábì ni pé sọ́lọ́lá alùsọ́làm ẹni tí ó wọ náà ní wọná kó wáyé pé ẹni tó wà lùjẹ́ náà kẹ́sàbò sí ẹ̀ tí ò ní gbẹ̀sán ẹni yìí ara yóò wọná òun wọná ti ẹ̀ kò sálùjẹ́ náà tí ó wọ̀ kọ́lọ̀ bá kàwá mara wọn ṣùgbọ́n kò ní wọ iná yẹn lódì ìwọ̀n ọgbà tí ò tí gbẹ̀sán ẹ̀ lọ́wọ́ ẹni tí ó wà lùjẹ́ náà wọn lọ́jọ́ yìí ẹranko tí ò níwò kọlọ̀mbà àdékíọ́lá kó ṣàánú wa eléyìí lálùkìyàmà nílé ayé ń bí kódẹ̀ ẹ̀sán tó wá wà òṣìṣẹ́ lásán sá máa sọ pé wà tẹ́kì dá wọ́tà mazlum ẹ máa páyà o èpè tẹ́ńtà ṣàbòsí fún tó bá ṣẹ́ fún wa o ẹ̀ńtà bá ṣàbòsí ẹ̀ ẹ páyà èpè ẹ ó nífa ináhà léyìísà bẹ́ẹ̀náhà wà bẹ́ẹ̀nà láhì hijab rọwọ́ afrọ́jà buhari ó ní pé torí pé èpè tẹ́ńtà ṣàbòsí fún tó bá ṣẹ́ fún wa kò sí gàgá láàrin àtọ́lọ́wọ́n bá ní kíọ́lá yẹn pé kí ni ọlọ́run ṣe kí ni yóò gbà straight ni wọ́n ni pé fa iná dáwọ́ta mazlum mustajaba dáwọ́ta mazlum mustajaba so èyàn kí ń fa àwọn nǹkan yìí èyàn kí ń fi ṣe èfún ìṣe eré so ẹlòmíì nísìn nǹkan ṣẹlẹ̀ sí àwa tá a mọ̀ a mọ̀ bá kẹ́dùn ṣùgbọ́n tó bá mọ tó ṣẹlẹ̀ lánàá a mọ̀ pé ah ẹ̀sán ló dé yìí so ẹlòmí ò ní sọ̀rọ̀ tó bá ti ní tó ṣẹlẹ̀ yáyọ̀ yìí hmm. yóò kú mẹ́ tó ti mọ tó ṣẹlẹ̀ ní kíni tó ṣẹlẹ̀ sẹ́yìn ṣùgbọ́n pọ̀lọpọ̀ ẹ̀ ní àwọn èèyàn ní mọ̀ kọlọmbà àdékíọlá kó fún wa ní àgbóyé ẹ̀sìn ẹ̀ iná láàlá yúmlì lè vọ́ọ̀lì hátà ilẹ̀ àkọ́dàhù lámìlú fìlìtìpù pẹ̀lú ọmọba àdékíọlá gẹ́gbẹ́ ìṣẹ́ lásán kò síbi tí ó fi escape kọlọmba àdíkíọlá kó má ṣọ̀rọ̀ tí wà báyìí ọlọ́ọ̀bá jásọ́nù sọ́tùl hood olùwẹ̀kẹ̀dálíkà akhdọ̀rọ̀bìkà ìdá akhdọ̀lọ́kọ́rọ̀ wàyí àzọ́ọ̀límà inna akhdọ̀hú alímún ṣadìd yóò fi àwọn èèyàn lẹ̀ fèrè àwọn àìmọ́ ìgbà tó fi lólẹ̀ tó ń ṣe tó wù ṣùgbọ́n mọ̀ tọ́lọ́ọ̀bá àdíkíọlá gbámú kò síbo ìfẹ́ escape mọ́ èèyàn ń rí o kò sì túmọ̀ sí pábò sí yẹn kíni ó ṣẹni ẹ̀ torí kò mọ̀ bí tọ́rọ̀ padà sí kọ́lọ̀mbà àdékíọ́lá kọ́ ẹ̀kọ́rọ̀ wájọ́ sí dáadáa ọlá àti tóbi ẹ̀ lágbára. الحمد لله والصلاة والسلام على من لا نبي بعده ولا أهله وصحبه وكل من استنى بسنته واهتدى بهداه إلى قيام الساعة. Um, the, the entirety of what we discuss in the Yoruba uh, part of the khutbah centers on a very lengthy hadith found in the 40 hadith of An-Nawawi. Uh, just the very beginning of that hadith is what we talked about, where Allah says, uh, the Prophet ﷺ is quoting Allah SWT directly. So Allah said, Ya ibadi, O my slaves, inni ja'altu dhulma, inni haramtu dhulma ala nafsi. I have made injustice, I have made it prohibited on myself. I have prohibited injustice on myself. And then if I've made it prohibited of myself, I have also made it prohibited amongst you. Do not be unjust to one another. So when we talk about being unjust, you, have, you find verses of the Quran telling you over and over and over again that Allah is not in the least bit unjust. So verse 0 says, Ana bidhallamil abid. I am not unjust to my slave. When I punish them, I punish them with my justice. When I spare them and make them enjoy Al Jannah, I do that because of my mercy. Allah says, Wamallahu yuridu dhulman lil alamin. Allah does not intend to be unjust to his entire creation. Allah, and then verses like that. And then one of those ways in which you can detect it is something that is demonstrable is that you find in some teachings, some religious teachings, that there is something called the original sin. That when Adam was told not to eat the forbidden fruit in the Garden of Eden and he ate it, he did not commit the sin alone. Rather, all his children and children till the end of the world have committed the sin with him. So much so that nobody can be saved from that sin until Allah sent him his own son that was ransomed on the cross. That was when they were forgiven. This does not exist in Islam. No bearer of burden will bear another person's burden. No sinner would carry no nobody will carry another person's sin everybody will have his own sin wa alaysa lil insan illa ma sa'a you would only get recompense for what you did so this does not exist so you also find in, in the same teachings of of of, um, of of that religion that women suffer childbirth the pangs the pains of childbirth because of what Eve did in the Garden of Eden. This is also bogus. The pains of childbirth are very natural and they are very normal. In fact, if we don't have pain when we give birth to children, we will not cherish our children. If you don't give birth, if you don't, if you don't go through pain before you give birth to your children, that attachment a mother has to the child will not be there. But it is not because somebody did a sin and some other people are being punished. No. So the concept of original sin does not exist as far as Islam is concerned. So we also noted that it is not the fact that Allah is incapable of being unjust. Rather, Allah does whatever he wishes. But rather, what he has done is this he has made being unjust, he has made it impermissible on himself. On the day of resurrection, if he says, You that you have worshipped me on earth, go to hellfire, that's what I want to do. Nobody will say, No, you should not go. I mean, the, he has full authority. It's not like a president who has a, a senate he has to answer to, or a military has to answer to. No, his word is law. Even if you don't want to go, your leg will take you there. That is in Surah Yasin, when we ask them, what did you do on earth? Confess and tell us your sins. And he wants to lie. Allah says, "Nakhtimu ala afwa." He will close their mouth. وَتُكَلِّمُنَا أَيْدِيهِمْ وَتَشْهَدُ أَرْجُلُهُمْ Rather, their hands and their legs will talk to us. So on the other direction, if you did that, nobody say, yeah, I'm a human rights campaigner. No. Human rights campaigners do not exist in the front of Rabbul Arbab. So, but he has made this impermissible on himself. He has made it prohibited on himself. He will never be unjust. So the second part of the hadith, Allah says, وَجَعَلْتُ بَيْنَكُمْ مُحَرَمًا I have made injustice also haram between you. There is a way human beings can be unjust. Human, beings can, human beings can be unjust. They can be unjust to themselves. That, that, that, I gave an example. That's the way human beings are. Free will is a problem. Even if you know that this thing will harm you, the slight enjoyment some people want to derive from it will not make them reason that's the way we are so allah says i have made injustice also impermissible amongst you how does a person wrong himself how is he unjust to himself number one by committing that is the apex of injustice and the quran also says this inna shirika la dhulmun azim for verily associating partners with allah subhanahu wa ta'ala is the greatest of injustice so allah created you and he brought you to earth to worship him you now decide that no i don't want to worship allah i want to worship uh, ogun because uh, eh, uh, eh, ogun is the god of iron and i drive car i drive cars so i don't want to worship allah for wa time. or i want to worship allah and worship ogun with him shango was a, a king in oyo the old oyo and he died like every other human being And uh, for one reason or the other, he was given the authority of the heavens, and it is believed that he is the one that brings forth thunder. And somebody wants to worship somebody like you, flesh and blood. So this is the greatest of injustice. And um, also all other sins follow the kaba'ir, the major sins, the saga'ir, the minor sins. The greatest one is associating partners with Allah. Hence Allah says, Wal kafiruna humu Those who are unbelievers are the greatest people who are unjust. What about human beings between us? This is how a person is unjust to himself. But what about others? There are three ways in which we are unjust to people either with their lives, their properties, or their honor. If I take a person's soul, that person is not in defense of my own soul. I just say that, okay, I have the power, let me kill this person. It's a great injustice. Or I take somebody's property. Would there be a legitimate reason for taking his property either by stealing or by doing yahoo yahoo so it is it is not problem some of the people who do yahoo yahoo when you ask them why are you doing this you say you see the white people took our forefathers <laughs> they took them as slaves so the the reparation <laughs> we are the ones collecting it <laughs> are you your father yalla protect us so we know a person's life a person's money a person's honor, we don't violate it. Because on the day of the election, these people will collect their rights. They will get back from us. And on the day of the election, there is no money to give back. Rather, they will take from our good deed or they will give us their own bad deed. Justice is so strict on that day that the Messenger of Allah said, Nobody who is destined to go to hell will go to hell when the person who is going to Al Jannah still has something that he has wronged him on. So let's say A is going to Al Jannah and B is going to hell. Even with the fact that B is going to hell, if A had wronged him in this world, he will get his rights. That is how strict the justice of Allah is on that day. That is on the day of the election. And in this world, the message of Allah is to tell us, Fear the cause of the person you have oppressed. Fear the cause of the person you are unjust to. Some people say that if a parent causes you, it's a Yoruba belief. I don't know how spread how widespread is it in other tribes because I, I'm a Yoruba person. So Yoruba believe that if your parent curse you, it will definitely affect you. Why is that? And at times it seems that it seems the case because you're disobeying your parents is major injustice. And message of Allah said, "Fear the curse of those who are unjust He said in between a husband and a wife. If a woman suffers with you and you pay her back unjustly, unjustly that should be underlined and in blood letters because women always believe that uh, men are always unjust if it is unjust inside of our life the woman curses you it will get the person same thing for the man so the messenger of allah said fear the cause of the person you are unjust may allah give us a firm understanding of the thing اللهم لا تدع لنا ذنبا الا غفرت ولا هم الا فرجت ولا دين الا قضيت ولا حاجة من حوائجنا والآخرة إلا قضيت يا رحمة الرحيم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وكنا في النار One of our early scholars used to say, if I have a dua, if I have a prayer that I know that Allah would accept, لَجَعَلْتُهُ فِي ذِي sultan, I would have used this dua to pray for the people in authority. So why? Because if you pray for those in authority and their affairs are all right, then this, do, this also will affect all the people under them. It is not in the habit of the people who have gone in the past to curse their leaders. So when a, best, a leader is stealing, as I say, and kò da lóòótọ́ he will continue stealing and he will not stop stealing because kò da fún náà ni <laughs> so we ask Allah subhanahu wa ta'ala to protect our leaders and to guide them in dealing with our affairs ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا النار قوموا إلى الصلاة يرحمكم الله بسم الله